sì ń lo oníkan lọ́wọ́ sókè kí n bá lè mọ ìrètí màá fi bá wa sọ̀rọ̀ tó bá jẹ́ èbó àbí fún àwọn àyọkù yorùbá wọ́n bà kò bàjẹ́ yẹn náà dá bẹ́ẹ̀ so alẹ́ ìjókòó máa kọ́ orin ẹyọ kan tàbá ti kọrin yẹn tán in fact kò sí pé kò dàbí ẹlẹ́gbẹ̀rún kankan sùn àfi bẹ́ẹ̀ bá ti jẹ́jẹ́ ṣe orí mi èjìká orúnkún ẹsẹ̀ òórùn ṣùgbọ́n ó dàbí pé kò sẹ́ni tó sùn so ìyẹn dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so inú mi dùn láti wà nígbà yìí pẹ̀lú àwọn èèyàn náà ní àárín wa mo dẹ̀ gbàgbọ́ pé ọlọ́run bọ́lọ́run ṣe máa ṣiṣẹ́ aláṣepé ni àti pé ìfọkànbí gbégbé ṣẹlẹ̀ ní pàjáwó ọlọ́run ló máa ń ọlọ́run ló máa ń tọ́ wa sọ́nà so gbogbo ẹsẹ̀ tá a máa gbé òun nítorí bíbélì sọ pé kí irun ẹyọkọ bá jábọ́ lórí wa ní pé ọlọ́run mọ̀ so àmọ̀sí wà ní gbogbo ẹsẹ̀ afẹ́ gbé so màá bá wa sọ̀rọ̀ ráńpẹ́ àápè àápè ọ̀rọ̀ ráńpẹ́ yìí láì ju ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá lọ àápè ní ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ kí ni mo ti pè é so tó bá wọ orin yìí ẹ bá mi kọ́ orin ẹyọ kan ni àmì kọ́ kó pọ̀ jù. ẹ̀rù ọlọ́run àmì ẹ̀rù. padà ọ̀rọ̀ yín jẹ́ kí afẹ́fẹ́ kó fẹ́ ọ̀rọ̀ yín gbanilà ọ̀rọ̀ yín wo ni sàn ọ̀rọ̀ yín dùnyàn nínú bàbá gbogbo nǹkan tí ọ̀rọ̀ yín lè ṣe gbogbo àwọn tó jẹ́ pé wọ́n nílò ìpèsè bàbá ẹ pèsè fún wọn gbogbo àwọn kan ní kí inú wọn dùn gbogbo àwọn tó jẹ́ pé kan ní àyídọ́ ọdún ọmọkùnrin náà ọ̀rọ̀ tó máa jáde lédè bàbá ẹ jẹ́ kó ṣiṣẹ́ tàbí níparí gbogbo ẹ̀ náà ẹ jẹ́ ká lè kọ́pẹ́ fún yín nínú ìjọba yín ẹ má jẹ́ fọwọ́ wa tì ní orúkọ Jésù Kristi Olúwa wa. tí o fi gbọ́ràn ó sàn ju ẹ̀kọ́ burú lọ nínú ìwé ìfihàn ìpín kejì ẹsẹ̀ mọ́kànlélọ́gbọ̀n so Revelation chapter two verse twenty nine bíbélì sọ pé ẹni tó bá ní etí nítorí ẹ̀ mo ṣe fẹ́ ká kọ́kọ́ ṣe orí mi èjìká ẹ̀ẹ́ etí mi orúnkún ẹsẹ̀ wípé ẹni tó bá ní etí ẹ̀ẹ́ wípé kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ so jọ́nù jòhánù ẹ̀ẹ́ ìránṣẹ́ jòhánù olólùfẹ́ tó yẹ pé jésù fẹ́ràn ó rí ìfihàn ìfihàn ẹ ló wá fi fún wa létí nínú ìwé ìfihàn apá kejì ìpín kejì ní ẹsẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n pé ẹni tó bá ní etí kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ. so ajá tó bá fẹ́ sọnù wọ́n tán ní Yorùbá ní pé kò gbọ́wọ̀ bèrè ọlọ́dẹ àdàbí tí máa dùn àbí kó ti jìnnà jù sí bèrè ọlọ́dẹ ṣùgbọ́n nítorí ẹ̀ ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ ìgbọràn kì í ṣe pé ká kọ̀ gbọ́ etí ìgbọràn àyà ìgbàṣe etí ìgbọràn àyà ìgbàṣe so kí ni ẹ̀mí ọlọ́run fẹ́ kí n bá yín sọ ní ráńpẹ́ lẹ́nìí ọlọ́run fẹ́ kí n bá yín sọ̀rọ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ ní ọ̀nà mẹ́ta la máa pín sí ìkíní ni ìdáríjì ẹ̀ṣẹ̀ fúnra wa kí tiẹ̀ ni ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí gbà míì èèyàn máa ṣẹ̀ wá àwọn àtẹ̀yìn bó ṣe jọ ń gbé ń gbéra wọn jẹ wọ́n dẹ̀ ń parí ẹ̀ so tábà ti jẹ́ lẹ́ran ara a máa ṣẹ̀yàn èèyàn máa ṣẹ̀ wá ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ ń pé nígbà míì kì í ṣe ẹlòmíì la ṣẹ̀ nígbà míì nǹkan kan la ṣe tó jẹ́ pé ó ta Jésù fún ọgbọ̀n ẹ̀ sílvà ó pe ìwòsàn nítorí kò lè dáríjì rẹ̀ so a máa ń sọ̀rọ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a kì í sábà sọ̀rọ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ fúnra wa. olè tó wà lórí apá ọ̀tún Jésù Kristi Jésù ní lẹ́yìn lónìí wàá wà níjọba pẹ̀lú mi ó ní ọkùnrin yìí tó fi sórí àgbélébù kó ṣe ìkọ̀kọ̀ ṣùgbọ́n àwa ajalè apààyàn níbi kí lọkùnrin yìí ṣe so òun ó hàn lọ́pẹ̀ pé òun ti ṣẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wà àwọn obìnrin wà tó jẹ́ sójú àtàwọn kékeré bóyá wọ́n ṣẹ́yún ó wá le fún wọn lágbàlagbà láti bímọ ẹlòmíì wà tó jẹ́ pé kódà ìgbà tó wà ní kékeré ó ní nǹkan kan ṣe tó jẹ́ pé títí dèwé ó yìn ń dò wọn ó yìn ń dò wọn ẹ̀mí ọlọ́run ní kí n wá sọ fún yín ní pé nígbà tó ń mú obìnrin wá tó ní ọ́ mú nínú àgbèrè wọ́n sọ pé gẹ́gẹ́ bí òfin Mósè ní kó yẹ kó sọ ní òkúta pa ni ṣùgbọ́n Jésù nígbà tó máa fi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń kọ nǹkan sílẹ̀ tó sọ pé ẹni tí ò bá ṣẹ̀rí òun ló kọ́kọ́ ju òkúta so nígbà tó máa fi dìde ó ní gbogbo àwọn tí wọ́n gbé ẹ wá gbogbo àwọn kọ́ńtítọ̀ nínú tọ́ta kò ẹ́ dà nítorí obìnrin tán náà mú nínú àgbèrè kò ṣáà ṣàgbèrè fún rẹ̀ ọkùnrin kan ṣáà bá ba ṣàgbèrè ṣùgbọ́n wọ́n fẹ́ sọ ọ̀pọ̀ pa obìnrin yẹn ṣùgbọ́n ọkùnrin tó bá ṣe àgbèrè kò sí nǹkan kan tó ṣe fún yẹn wọ́n ní tíráǹkà bèbè sàdánkàtẹ̀ ọmọ rẹ̀ wọ́n pàtẹ́wọ́ fún un so èèyàn méjì ló ṣe nǹkan ẹni ẹyọ kan ló jẹ níyà wọn ní pásòkò pa ọkùnrin tó bá sùn obìnrin tó bá ẹ̀hẹ́ wọ́n fẹ́ fi tẹ páńpẹ́ fún jésù kristi ni nípa wọ́n fẹ́ wò bóyá máa rúfin mósè ṣùgbọ́n nígbà tí jésù máa dìde dúró ó ní ẹni tí ò ní ẹ̀ṣẹ̀ òun ni kó kọ́kọ́ sọ òkúta ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ń pé nínú ìlú tí obìnrin yẹn ń gbé jésù sọ fún pé kó lọ kó dẹ̀ máa ṣẹ̀ mọ́ kó lọ ó ní bọ́ọ̀ bá ti kàn dẹ̀ rẹ ń pé wọ́n ọ̀gbà tó yẹ pé wọ́n sòkò pa ẹ́ èmi náà ò sòkò pa ẹ́ èmi náà ò gba ẹ lẹ́bi ó ní máa lọ wọ́n á sì ṣe tẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n ṣẹ́gun ọkọ tó ṣẹlẹ̀ obìnrin yẹn lọ́jọ́ kejì ẹ̀yìn náà ẹ̀ rò wò àwọn kàbírù àwọn rámọ́tà gbogbo àwọn tó gbé wá sọ́dọ̀ Jésù nìkan san lọ́kọ̀ pa because ó yẹ kó ti kú so kò ṣe ní ṣé wọ́n máa ní dùdú pé à èmi ni mo fẹ́ ṣe é pa èmi ni mo fẹ́ dalẹ̀ ọ̀dàlẹ̀ lọ́ ṣe bí ọ̀dàlẹ̀ lọ́ ṣe rí ṣùgbọ́n ẹ̀yin náà fi rò ó wò wípé ijọ́ kejì tó kù nìyẹn bá rí wọn báwo ló ṣe yẹ kí ọkùnrin rí nípa ẹ̀ẹ́ so ìwọ wà lára àwọn tó fẹjọ́ mi sùn ò fẹ́ nà mí lókùúta pa ọpẹ́lọpẹ́ Jésù tí wọn nà lókùúta pa ṣùgbọ́n àgbọ̀ nínú bíbélì pé obìnrin yẹn báwọn aráàlú jà àgbọ̀ nínú bíbélì pé obìnrin yẹn bínú àgbọ̀ nínú bíbélì pé obìnrin yẹn ní pé látìgbà yẹn kò bá àwọn ará ìlú sọ̀rọ̀ ó ti nìyẹn gbọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ ọkọ ló wà ń di wọ́n fẹ́ ṣe ìjàmbá yẹn ṣùgbọ́n ìdáríjì wà so ìgbọràn ó sàn ju ẹ̀rọ ẹ̀bọ rúurú lọ lẹ́yìn ẹ̀rí ọlọ́run ní kí n wá sọ fún yín pé kò ní fi ṣe nǹkan tẹ́ ti ṣe sí ẹ̀yìn kò ní fi ṣe nǹkan tẹ́ ti ṣe sí ẹ̀yìn Jésù Kristi ẹ̀jẹ̀ rẹ̀ máa ń pa ẹ̀ṣẹ̀ ó máa ń pamọ́ àwa èèyàn là kì í lè dáríjì ra wa nítorí ẹ̀rí ọkàn tó ń ṣe wá so tó bá ní nǹkan tẹ́ ti ṣe ní kọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀rí ọkàn yìí ń gún yín tó jẹ́ pé ẹ lè wá síwájú ọlọ́run tó jẹ́ pé àyà òkò yín dáadáa láti wá pẹ̀lú òmìnira síwájú ọlọ́run láti wá tọrọ nǹkan tó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá fẹ́ wà níwájú ọlọ́run lè máa sọ pé rọ́tì nǹkan tó ṣe rọ́tì nǹkan tó ṣe lánàá ṣé irú lọ́wọ́ ń bẹ̀ ṣe mọ̀ pé ọlọ́run ò kì í sá fún èèyàn èèyàn ló máa ń sá fún ọlọ́run ádámù àti éfà lẹ́yìn tó ti jẹ èso tán nípa má jẹ ṣe mọ̀ pé ọlọ́run yìí wá sí bẹ́ẹ̀ ní ìrọ̀lẹ́ arẹ́nirẹ́bẹ̀ olùmọ̀ràn ọkàn ó yìí wá nírọ̀lẹ́ láti wá kí wọ́n bẹ́ẹ̀ ní pé nǹkan kan ò ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ yìí ń bá wọn sọ̀rọ̀ ádámù ìwọ́dà éfà ìwọ́dà ọlọ́run ò ti torí pé wọ́n ti ṣẹ̀ ní kókó sá fún wọn ṣùgbọ́n ìtìjú tiwọn òun ló jẹ́ kó lọ sá pamọ́ sẹ́yìn ẹ̀wé so kí ni nǹkan tó ń mú yín sá pamọ́ fọlọ́run ni kí ni nǹkan tẹ̀ ń tọ́jú kí ni nǹkan tẹ̀ ń ṣe ń bòrò tẹ́lẹ̀ kí làṣírí tẹ̀ dé ìwé pamọ́ tẹ̀fẹ́ fọlọ́run rẹ ọlọ́run ni a rí lóróòdì ó mọ nǹkan tẹ̀ ń rò ó mẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ so ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín pé èèyàn lè fún ẹlòmíì ní nǹkan tí ò ní tí ìgbà ní one naira lápò mi lè fún yín one naira so kẹtẹ náà dáríjì ẹlòmíì ẹ̀mí ọlọ́run fẹ́ kẹ́ dáríjì ra yín gbogbo nǹkan tẹ́ ti ṣe ẹṣẹ́yún kékeré ni o ẹjalẹ̀ kékeré ni o ẹgbàjẹ́ kékeré ni o ẹgbẹ́sọ kékeré ni o ẹparọ́ fẹ́nìkan ni o ẹṣẹ tàǹgbà fẹ́nìkan ni o kò sí nǹkan kí nǹkan olè tó wà lórí àgbélébù tí Jésù bá lè dáríjì kò sí nǹkan tẹ́ lè ṣe tí ò ṣe dáríjì pẹ̀lú ètò yẹn ṣùgbọ́n láti má gbàgbé a ní fi ṣe pé ẹni tó ṣẹ̀yìn yẹn ẹ̀ fi wùwà sí ẹ lè rí ègbò yẹn o ẹ lè rántí pé ẹnìyẹn ṣe yín ní nǹkan báyìí ṣùgbọ́n tẹ bá ń ba lò ẹ ní fìwà burúkú ba lò ẹ ní fìbí sọ ibi fún bi ṣọ́nà yẹn yé yín ṣọ́nà yẹn yé yín ok ẹni sọ̀rọ̀ díẹ̀ ah, bẹ́ẹ̀ni so so ìyẹn èyí so ìdáríjì ẹ̀ṣẹ̀ á kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé la ti ń kó ẹ̀kọ́ ẹ̀ṣọ́ lóde so ẹ lè dáríjẹ lòmíì bẹ́ẹ̀ bá ti ìdáríjẹ ra yín so ìkíní a máa gbàdúrà tó jẹ́ pé ẹ máa fi dárí jìra yín gbogbo gbogbo tẹ̀sí ń kó lọ́kàn yín tó jẹ́ kàn ọ̀rọ̀ yín wúwo tó jẹ́ pé ẹ̀dá ọlọ́run mi lè máa mọ̀ nǹkan tẹ̀sẹ̀ ń kọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rí ọkàn yẹn ń ba yín jà láti oṣù láti ọdún ẹ má dàbí júdásì tó lọ pokùn so ẹ má dàbí ádámù àti éfà tó sá fọ́lọ́run ẹ gbé síwájú ọlọ́run kẹ́ ní nǹkan báyìí ni mo ṣe nǹkan báyìí lójú ń tì mí fún nǹkan báyìí lè ní ó lè fún mi láti dárí di ẹbí tàbí tí bá wò ó dàbí egbò mọ́ ó ní egbò yẹn ó dẹ̀ yìí ń bò mí so orin ọ̀fẹ́ náà ló máa jẹ́ ó wá dàbí ọ̀rá ìtura ẹ̀fẹ́ òróró ìtura tó máa pa gbogbo ìtìjú gbogbo ẹ̀dùn yẹn tó máa pa á lọ tó jẹ́ pé láti sìn ín lọ tó jẹ́ pé ẹ bá rántí nǹkan tẹ̀ yẹn ẹ̀rí ọkàn ò ní gún yín mọ́ ẹ̀rù ní báyìí láti pípe Jésù ẹ̀rù ní báyìí ẹ̀ ní lọ máa sá pamọ́ so ìyẹn ni ìkíní ẹni tó bá ní etí kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ ìkejì òun ni ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹlòmíràn ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹlòmíràn bá ṣe sọ obìnrin tọ́lọ́múnú àgbèrè kò kò kò ṣe inú mi bí mi sí àwọn tán fẹ́ ṣe ń jàǹbá kò ṣe inú mi bí mi káwọn tán wá fẹjọ́ ẹ̀sùn Jésù ìjọ ìjọ tí lẹ́yìn tí ó lọ tán ọ̀n sọ pé kókóró ń lò ó wọn sọ pé ó bẹ̀rẹ̀ sí yan ó bẹ̀rẹ̀ sí ní ní pé báwọn ṣe ń sọ pé má lè sè pé ó ń yòdì ó ń yòdì pẹ̀lú àwọn aráàlú so ẹ tó bá wà ń bí báyìí ṣé ẹnìkankan wà ń bí báyìí ó lè jẹ́ bàbá màmá ẹ̀gbọ́n àbúrò tó jẹ́ pé ẹ̀ ń bá yọ̀dì ẹ̀ kì í sọ̀rọ̀ ẹni yẹn ṣe nǹkan kan fún yín tó jẹ́ pé ó dùn yín tó jẹ́ pé ẹ̀kọ́ pàtì sẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ̀ kì ń bá sọ̀rọ̀ pé mi ò ń sọ̀rọ̀ sí i à kì ń bá sọ̀rọ̀ mi kì ń lọ sọ́dọ̀ ẹni yẹn ṣéyàn wà níbẹ̀ tó lè náwó sókè pé ó lẹ́ni tó ṣẹ̀ mí tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn dùn mí gan nítorí ẹ̀ mi ò kì ń bá sọ̀rọ̀ ṣáyéwò ẹni bẹ́ẹ̀ ló lé láàárọ̀ yìí tó jẹ́ pé èèyàn kan ṣẹ̀ yín pé kinní yẹn dùn yín ẹ̀ nítorí ẹ̀ kì ń bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ṣáyéwò ẹni bẹ́ẹ̀ láàrin wa àti gbogbo àwọn tó ṣẹ̀ wá láti dáríjì tó bá jẹ́ pé ẹni tẹ́ ẹ wà láàrin wa mo fẹ́ kẹ́ náwó sókè o ẹni tó jẹ́ pé èèyàn ṣẹ̀ yín tó jẹ́ pé ó bẹ̀ yín dùn yín ó lè fún yín láti dárí jẹni náà mo fẹ́ rí ọwọ́ yín lókè tó bá jẹ́ bẹ́ẹ̀ àhá òdodo so òtítọ́ ló máa ń gbà wá náà so but again ilé la fi ń kẹ́sọ̀ ròbí wọ́n ní bàbá tí ń lọ́ọ̀rùn kábọ̀ forúkọ rẹ ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ṣe ń dáríjì ẹ̀ṣẹ̀ àwọn tó ṣẹ̀ wá ṣé ẹni tó ṣẹ̀ yín yẹn kò bá jẹ́ pé ó pa yín lọ́mọ ẹ̀tẹ̀ bá ní etí ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀mí Ọlọ́run ń sọ kì í ṣe pé ó nira tó yẹn ó máa ń jóyàn ìgbà míì a sọ pé Jésù Kristi sọ lórí àgbélébùú pé bàbá dáríjì wọn wọ ọmọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n gbàgbé àwọn ẹlòmíín á ṣèkà yẹn fún yín wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe o wọ́n á ṣe é dáadáa wọ́n mọ̀ tán ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀mí ọlọ́run sọ pé ẹ dárí ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n wọ́n ti ẹ̀ mọ nǹkan tán ń ṣe. now màá parí ọ̀rọ̀ láńpẹ́ yìí lórí ìtàn kan nítorí tí Jésù bá wà sún láyé àtijọ́ ó máa ń so ìtàn bí òwe lówe parable tó máa ń sọ ìtàn olùṣọ́ àgùntàn kan wà olùṣọ́ àgùntàn yẹn ọmọ kékeré obìnrin Angela là ń korúkọ ẹ̀ Angela lọ́jọ́ ìjọ ìjọsìn ọjọ́ ìsìn ọjọ́ Sunday ẹ̀hẹ́ ó lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn lẹ́yìn tó parí ìjọsìn ó ní a pásítọ̀ pásítọ̀ pásítọ̀ pásítọ̀ ní a Angela báwo ni àwọn òbí ẹ kọ́ a wọ́n wá àkíní gan wọ́n ti lọ sínú mọ́tò wọ́n sọ pé pásítọ̀ wọ́n ní kí ẹ̀hẹ́ ó ní mo fẹ́ sọ̀rọ̀ pọ̀ fún yín wọ́n ní kí ni náà ó ní pásítọ̀ jésù kristi ó bẹ̀ mí wò ní àlá mi pásítọ̀ ní ẹ́ ó ní jésù kristi ó wá bẹ̀ mí wò ní àlá mi ó fọwọ́ pa mí lórí ó kọrin fún mi ó gbé mi sára ó gbé mi mọ́ra ah, a lọ sí paradíṣe kìnìkan kìnìkan pásítọ̀ ní ókè ah, mo ti gbọ́ pásítọ̀ pásítọ̀ olùṣọ́àgùtò gbàgbọ́ nígbà tó máa fi di sunday tó ń bọ̀ sunday kejì ńṣe ni angela tó dé pásítọ̀ pásítọ̀ pásítọ̀ ni ẹ̀ áá yálà báwo ni ó ní áá ah, pásítọ̀ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ọ́ ní tèlé ó ní áá jésù kristi ọkọ ìjọ àló wá kí ni sẹ́ ó tún padà wá ìfọ́ àkìsí tó padà wá nǹkan báyìí la ṣe ó tó fún mi lákàrà kìnnìkan kìnnìkan pásítọ̀ ni áá fàdáńkà tẹ ọmọ rẹ ó dà bẹ́ẹ̀ pásítọ̀ gbàgbọ́ ṣe tó máa fi di sunday kẹta tí angela dé church Oni pásítọ̀ pásítọ̀ oní ah, Angela náà oni oni pásítọ̀ kí ló ṣẹlẹ̀ pásítọ̀ ah oni ah, pásítọ̀ àníṣe Jésù Kristi tó padà wá ìgbà yẹn inú bá bí olùṣọ́ àgùntàn pé ah, èmi tí mo jẹ́ olùṣọ́ àgùntàn ọlọ́run ò yọjú ṣe mi á wá jẹ̀wọ́ kékeré ṣùgbọ́n ọlọ́run pe Sámúẹ́lì kò pe Élì so ọlọ́run lè po olùṣọ́ àgùntàn kọjá kó ló bá ọmọ kékeré tínú ẹ̀ mọ́ sọ̀rọ̀ so ìgbà tí yóò má di ẹlẹ́ẹ̀kẹta yẹn ló ní à pásítọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ìgbà yẹn pásítọ̀ inú wa bí pásítọ̀ pásítọ̀ ní wàá ṣe mí ní oore kan tí Jésù Kristi bá tó padà wá bá ẹ ní pé mo fẹ́ kó bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ Angela ní ṣọ́ọ̀ kí nìkan náà ló bẹ̀ ẹ́ ó ní bí Jésù Kristi ní pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lẹ́yìn nítorí olùṣọ́ àgùntàn yẹn ẹlẹ́ran ara lòun náà ó so ó mọ̀ ní bòńkẹ́lẹ́ ó mọ̀ ní kọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ bóyá gan ìyàwó ò mọ̀ bóyá ó ń jẹ owó òjọ ni o ọlọ́run ló mọ nǹkan tó ṣe ṣùgbọ́n ìsọ nǹkan náà fún Angela ó ní kí Angela ó fẹ́ fi dánwò dánwò ló bí ọ̀kẹ́rẹ́ tó rán Angela pé kó fi Jésù Kristi pé kí ni òun ṣe ẹ̀ṣẹ̀ wo Angela ní bẹ́ẹ̀ ni òun á lọ ṣẹ̀rí gbàdùn máa fi di Sunday kẹrin ìgbà tá Angela máa fi dé pásítọ̀ pásítọ̀ pásítọ̀ ti ni mo ti mú lé mi èmi ló fẹ́ máa lo orí fún ó lóun fàánà lọ́dún wọ́n ní ah pásítọ̀ pásítọ̀ ah jésù kristi ó wá ó fọwọ́ pa mí lódò ó fọwọ́ pa mí lára ah lọ sí ìdò ajẹ dòdò nídò ah ara dòdò nídò afọwọ́ dòdò pọmọ nídòdò nídòdò ah jésù ah pásítọ̀ ní ah ó dà bẹ́ẹ̀ ẹ̀hẹ́ angela nǹkan tí mo ní obi jésù kristi nǹkan ó ní abẹ́ ah, ni mo bi jésù kristi ó ní kí ni jésù kristi sọ talẹni tó lè talẹni tó lè talẹni tó lérò lọ́kàn pé nǹkan tí jésù kristi sọ irú ẹ̀ṣẹ̀ wo lẹ rò pé pásítọ̀ yẹn ṣẹ̀ ẹ máa dárúkọ ẹ̀ṣẹ̀ tẹ́ bá mọ̀ kẹ́kọ̀ọ́ sọ fún mi irú ẹ̀ṣẹ̀ wo lẹ̀rọ kó ṣe pé ẹ̀hẹ́. ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ ó lè ṣeé ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ̀rọ pé pásítọ̀ yẹn ṣẹ̀ tó bọ́mọ̀ ọjọ́sùn ni àbí ẹ̀ṣẹ̀ wo lẹ̀rọ kó ṣẹ̀ kí n tó sọ ẹ̀ṣẹ̀ pásítọ̀ yẹn fún yín talẹ́ni tó tún lérò nǹkan tí pásítọ̀ ṣe yìí. ẹsẹ agbèrè lẹrọ ń gbó ṣe àbí àti ẹnìkan kò mọ̀ tó ní òun ló máa fi mọ̀ dájú pé jésù ló lè sọ fún un. pásítọ̀ bìlíìfù ọ̀rọ̀ tí angela angela ẹ sọ. ẹ kò gbàgbọ́ ṣùgbọ́n pásítọ̀ ti ṣe ẹ̀ṣẹ̀ kan tó ní kí angela bí jésù kristi kí nìkan tó ń ṣe ṣó jalè ní ṣó parọ́ mo fẹ́ mọ irú ẹ̀ṣẹ̀ tẹ́yìn rò ní pé pásítọ̀ yẹn ṣe kí n tó sọ fún yín. Gbogbo gbogbo kò sọ fún ọ̀sẹ̀ mi ló bá ṣáà ìrìnà táwọn rí nìkan. ẹ ẹ olóògbé tí pásítọ̀ yẹn ṣe nìyẹn ó ṣeé ṣe ṣùgbọ́n gbogbo ní ẹ gbìyànjú ẹ ti gbìyànjú. ọbẹ̀ ẹ lọ àtẹ̀jẹ́. ẹ tún sọ. ìtànjẹ. àìtànjẹ ń tàn ọyàn jẹ ẹsẹ̀ náà ló gbọ́sẹ̀ nìyẹn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn àbí. òkè gbogbo ilẹ̀ fún àgbogbo ilẹ̀ gbìyànjú. kí ni ẹ̀ṣẹ̀ nígbà tí pásítọ̀ máa fi di ayélujára gbé kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kí lè rò pé jésù kristi sọ kí ni angela sọ fún pásítọ̀ pásítọ̀ angela sọ fún pásítọ̀ pé òun bí jésù kristi ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀gbẹ̀ tí pásítọ̀ ṣe ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ jésù kristi sọ pé òun ti gbàgbé jésù kristi ní òun ti gbàgbé àwọn èèyàn la máa ń rántí ẹ̀ṣẹ̀ ṣe jésù kristi ẹ̀jẹ̀ rẹ̀ fa ẹ̀ṣẹ̀ mọ́ bí egbò lára a lè rí bá a ṣèṣe ń bẹ̀ ṣùgbọ́n a lè rí àmì ń bẹ̀ ṣùgbọ́n kò bòyí mọ́ bóyá ẹ̀yin lè ṣe nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ní orí egbò tó yìí ń bòyí ẹ̀mí mú ọlọ́run á ràn lọ́wọ́ lẹ́yìn bóyá èèyàn ló ṣẹ̀yìn tó dé tó yẹ fún yín láti dáríjì tẹ́ ẹ bá fi kúrò sílé mi kẹ́ gbé aago kẹ̀kẹ́ ẹ̀ ń pé mo dáríjì ẹ̀ nítorí ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀mí gbọ̀ngàn bẹ́ẹ̀ tí mo mọ̀ Jésù Kristi bẹ́ẹ̀ ti tẹ̀ tẹ́jẹ̀ ìtòwé ìwọ́n tó sọ yín di òmìnira Jésù Kristi sọ pé àwọn àgùntàn mi wọ́n mọ ohùn mi wọ́n á sì gbọ́ wọ́n á sì tẹ̀lé nítorí ìgbọràn tó ń gbójú tì yín tó jẹ́ pé ẹ nígboyà láti béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó jẹ́ pé èṣù máa ń sọ létí pé ìwọ ṣé rẹ̀ lọ́wọ́ ń bẹ ọlọ́run nígbà ẹ̀yà rẹ ohun tó ṣe tó ń gbé sẹ́ni tó mọ̀ ìwọ tó ṣe nǹkan ní tọ̀rọ̀ nǹkan tí nǹkan tẹ̀ bá ti ṣe lónìí ẹ sọ pé jésù mo dárí jẹra mi ó yá ẹ sí gbàdúrà pé ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti dárí jẹra mi sódà mi ò máa rántí mọ̀ nǹkan tí mo ṣe lẹ́yìn tí ẹnikẹ́ni bá wà nínú Jésù ẹni ọ̀tún ni gbogbo nǹkan ìgbẹ̀yìn ẹ̀fẹ́ ìgbọ́ ẹ̀yìn ó ti ré kọjá gbogbo nǹkan ó ti di tuntun ẹni tí Jésù sọ yín di ẹni tuntun ó sọ yín di òmìnira ó fi inú èrò ọ̀yọ̀ ọ̀fẹ́ láti dárí jẹra yín ó fi inú èrò ọ̀fẹ́ láti dárí jẹ ọmọ làkejì ó sì dárí jẹ ẹ̀ṣẹ̀ yín

Every sin, every trespass, every hurt, every guilt wiped away by the blood that washes and cleanses every sin in the matchless name of Jesus every guilt, every burden. They say, Come unto me, all who are weak and heaven laden. Whatever be their guilt, whatever be their offense, whatever be their worries, whatever be that they've done that they are struggling to forgive themselves, wipe away their sins if they direct as being sin. give them a new heart, a clean heart, oh God. Give them an ability, circumcise their ears, the ability to hear you and to obey. Give them grace to hear and grace to obey. Give them grace to hear and grace to follow and to obey. Ẹ fún ọ ní orí ọ̀fẹ́ láti gbọ́, láti gbà, láti ṣètọ́rọ̀ ní láti ṣègbọ́n sí ọ̀rọ̀ ní orí bàbá ní ẹbí tẹ́bi tí ó ti mọ̀ yìí bàbá nínú nígbà wọ́n ṣe ń gbàdúrà ẹ̀fọ́ kan sínú ìwé òde ẹ̀fọ́ kan sínú ìwé òde ẹ̀fọ́ wọn jẹ ẹni ọ̀tún ẹ̀dá ní ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n wọ́n bá dídọ̀ ọmọ làkejì láti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ sí ní sódà ẹ̀rí ọkàn mi máa dà wọ́n láàmú mọ́ sódà tó bá jọjọ́ èyí ìjọba ẹ̀ bá fọ wa. Àmín àmín lórúkọ Jésù. Ẹnìkan kó kí aleluya. Ẹnìkan kó kí aleluya. Ẹni ti dá ẹni tó ẹni ti dárí jì kó kí aleluya. Ẹni ti dárí jù rẹ̀ kó kí aleluya ẹni tó ti dárí jọmọ làkejì kò bá jẹ bàbá ẹ̀gbọ́n tàbúrò rẹ̀ kó kí aleluya. aleluya ẹ̀hẹ́ ẹ̀dọ́pọ̀ ọlọ́run gbogbo yìí. Hallelujah. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún Jésù.